Ire ni mo fẹ́, bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́, pín mi níre o. Bí mo bá jáde lọ, jẹ́ kí n ranú gbà. Bí mo bá wọlé o, jẹ́ kí n múre bọ̀ wálé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo kì yín ẹ káàárọ̀ ṣé dáadáa la jí àlàáfíà ọlọ́run yóò wà pẹ̀lú yín aláburúkú kò ní ṣẹ ìran ibi olúwa yí dànù àánú ọlọ́run yóò sì máa bá ọ gbé láti òwúrọ̀ yìí lọ gbogbo iṣẹ́ tá a fi òkùnkùn ṣe nínú ayé rẹ tó jẹ́ ibi olúwa yí dànù yóò sì dára fún ọ gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bíi mo kí yín happy birthday to you I pray for long life and prosperity the Lord will give you light the Lord will give you gladness and joy he will give you honour in the name of Jesus Christ yóò ràn ìràn lọ́wọ́ sí yín ojú òsì ní tìyín eléyìí ò ní jẹ́ àṣemọ fún yín lórúkọ Jésù Olúwa wa àmín Tẹsalóníkà kejì orí tírì ẹsẹ̀ tírì làákà láàárọ̀ yìí Tẹsalóníkà kejì orí tírì ẹsẹ̀ tírì bíbélì wípé ṣùgbọ́n olódodo ni Olúwa òun ni yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi gbogbo hallelujah tí wọ́n bá pèèyàn ní olódodo ìyẹn ni pé ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ̀ ìyẹn ni pé gbogbo ntọ́ bá sọ kò sí rọ́ńbẹ̀ òdodo ni orúkọ tí a pe ọlọ́run níbí nìyí pé olódodo ni ọ̀rọ̀ rẹ̀ kì í yẹ̀ nínú òdodo rẹ̀ níbi tá a kà í sọ pé olúwa yóò fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kò ní jẹ́ káyé ṣí ọ nípò ó ní yóò pa mọ́ kúrò nínú ibi gbogbo ìlérí rẹ̀ nìyẹn and God is faithful is faithful to his promises. ìdí nìyí tí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní àràárọ̀ kò sí nǹkan kan mìíràn lẹ́yìn ọlọ́run I said it and I can boast of it. tó o bá lọ gbẹ́kẹ̀lé nǹkan kan mìíràn lẹ́yìn ọlọ́run lódùmarè àbùkù ẹ̀tẹ́ ẹ̀gàn àti ìyà abẹ́nú grand suffering onírú ẹni bẹ́ẹ̀ yóò mú bọ̀ nítorí náà mo fẹ́ kí o gbẹ́kẹ̀lé ọlọ́run ó jẹ́ olódodo sí ọ̀rọ̀ rẹ̀ ó dá mi lójú pé ojú ò ní tì ọ́ níbikíbi tó o bá wà tẹ́wọ́ jẹ́ n súre fún ọ ní orúkọ jésù kí olúwa kó fẹsẹ̀ rẹ múlẹ̀ gbogbo àwọn tí mì ọ́ lògbòlògbò tí wọ́n náà fẹ́ fà ọ́ tuyẹ̀ lórúkọ jésù kristi kí wọ́n ṣubú bíbélì sọ wípé bí ogun ṣe pẹ́ títí nínú ìdílé Sọ́ọ̀lù àti Dáfídì ó ní agbára Dáfídì ń pọ̀ sí i oníṣùgbọ́n agbára Sọ́ọ̀lù ń rẹ̀yìn sí i ǹjẹ́ láti òní lọ ọ̀tá tí ń mì ọ́ lògbòlògbò kí agbára wọn kó máa rẹ̀yìn sí i kí ìṣẹ́gun kó jẹ́ tiẹ̀ kó dára fún ọ wọn ní lè fà ọ́ tù bẹ́ẹ̀ni ète láti fà ọ́ tu kúrò ní ipò ọlá yẹn lórúkọ Jésù pàbó ló máa já sí Olúwa yóò fẹsẹ̀ rẹ múlẹ̀ yóò yọ ọ́ kúrò nínú gbogbo iṣẹ́ ibi ibi ò ní dáhùn lára rẹ ọfà ibi ò ní bà ọ́ iṣẹ́ ibi tí wọ́n ṣe Ọlọ́run kó yí dànù kó dẹ̀ rí àánú gbà bó ṣe máa rí nìyẹn ìjáde ẹ lónìí kó jẹ́ ayọ̀ ìpadàwọlé rẹ kó jẹ́ ìbùkún lópin ọjọ́ òní ó fò fàyọ̀ ẹ̀yin tára ń ní ẹgbà ìtura ó ti rí bẹ́ẹ̀ o olúwa yóò bùsí fún yín olúwa yóò pa yín mọ́ yóò fún yín ní àlàáfíà àlàáfíà yóò jọba ní orílẹ̀ wa ìmọ́lẹ̀ ọ̀run yóò sì máa jẹ́ àmànà fún gbogbo yín ó ti rí bẹ́ẹ̀ lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá àlàáfíà ní fún yín. twenty twenty three zion congress dé o. ó sì ní ètùtù. gbogbo àwọn tí wọ́n wá tí wọ́n jẹ́rìí lọ́dún kí n tún wá polongo láti ní ìjáde African Church Solution Camp Ground Samewa Estate tó ń bẹ ní Lẹ́mí Abẹ́òkúta níbi tọ́lọ́wọ́n bá ti ń lo ìránṣẹ́ Dr. Bishop Jeremiah Okunlọ́lá bàbá ire òwúrọ̀ ètùtù làkórí tọdún yìí gbogbo ẹni tó ní kó mẹ́ràn wá kó gbé po wá wọ́n fẹ́ bí ẹ ṣe jẹun jẹun fẹ́ tutù ni Jésù Kristi ti fara ẹ̀ ṣètùtù fún gbogbo ẹ̀dá èèyàn. bẹ̀rẹ̀ látọjọ́ kọkànlélógún twenty one títí dọjọ́ kẹrìnlélógún twenty four oṣù kẹta ọdún tàwa yìí. ìsìn òwúrọ̀ aago mẹ́fà ìsìn ìrọ̀lẹ́ aago mẹ́rin ààbọ̀ títí dago mẹ́jọ àṣálẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ ṣẹ́gun àríyọ̀ private joo abe olùgbàlejò ọjọ́ náà ní dr bishop jeremiah okunlọ́lá àwọn olórin ẹ̀mí sẹ́wẹ́lẹ́ jésù àti good news ministry bákan náà iṣẹ́ bàbá mi ò ní gbẹ̀yìn rárá lọ́run dr bishop jeremiah okunlọ́lá ń dúró de gbogbo ẹ̀dá èèyàn. a ti fi jésù rúbọ ẹ̀ṣẹ̀ láti